بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وملحة الإعراب في عبد القاسم البصري الحريري جيت يعدي القلب هنا من هذا التصديري nínú tí a ti fẹ́ sọ orúkọ di kékeré nínú tí a ti fẹ́ sọ orúkọ di kékeré. قال المؤلف رحمه الله وإن تريد تصغير الاسم المحتقر إما لهوان وإما لستر قل وإن تريد bá gbèrò àṣìbírí rọ́sùmí alẹ́sùmílì mọ̀tàkọ́ sísọ orúkọ di kékeré ìmọ̀ lè hàwá ní bóyá nítorí ikú yẹ̀yẹ́ wa ìmọ̀ lè ṣígọ́r àbí nítorí ikú kéré báàbò tasbíọ̀ láfùwá ní oṣù mẹ́ta ti ń bẹ fún aláṣẹ kánsìn. wọ́n ní fọdún máa máa bù dáhùn lè hà kiri hádìsá. يا ياء لتكون ثالثا بحديثا يا ياء لتكون ثالثا أني فتما ببداه جرير فوني دمّا لهذه الحادثة مثل تصدير جيو جرير دمّا نتوري قوفي سلطارة ẹ ti ń dùn jẹjẹ ọ̀sì ti hù yá á ń fi yá lé sí bíkì fún ọ̀nà sàlẹ̀ sá yá yẹn ni ọjọ́ ìbílẹ̀ kẹta ẹ ti ń dùn mọ́lẹ̀ jẹjẹ àkọ́kọ́ ọgbàdo mọ̀ ẹlẹ́ẹ̀kẹta oníyà lẹ́tà kẹta nípa tírì ohun ìjẹyà ẹni ìrùn tọ́lẹ̀ ti jẹ́ olóko mẹ́ta orúkọ tó jẹ́ olóko mẹ́ta ní afẹ́sọ̀kọ́rọ̀ rẹ̀ wọ́n ní takulu fi kàlẹ́sìnkù làìsùn yá fata wàhákàdà kólótò láàfin ata. wọ́n ní takulu kó lọ́wọ́ máa sọ pé kàlẹ́sìn sísì ó pè ní fùláyésù. kẹ́tìrì pé mo ta wíyàn àti lò níbẹ̀ máa dùn mọ́ fún ẹ̀dẹ̀rẹ̀ nígbà débi ẹ̀ta tírì àfi yá àṣìlẹ̀ òdì fò láyé sùn ọyẹ wájú aṣọ wípé àwùzánù tẹ̀sùgìr àbí súyàgò tẹ̀sùgìr ẹ̀sìn lè pè mí àwùzánù tẹ̀sùgìrì. Number one ẹ pè ní fọ àìlù ọ̀bẹ̀ládé yìí alákọ̀ọ́kọ́ fọ̀háìlù òun náà ni fòláìsù táwé ìkúlò fi fálísì à ń bọ̀ wá bí nọmba tó náà ọ sọ nípa fálísù fòláìsù ló pè owó kékeré yá fàtà ìwọ ọ̀dọ́mọkùnrin yìí bó sì ṣe nìyẹn wàhálà kàdà kúlò tòlàkìyè ní àṣà bẹ́ẹ̀ náà ni gbogbo olóko mẹ́ta yòówù tó bá ti fẹ́ mú wá fọ̀háìlù lọ́wọ́ kọ́lámù kí ni tẹ̀síkìrù rẹ̀ ẹ̀wì dáadáa kẹ́líbù nǹkan lẹ́gbọ̀n kí ni tó lọ́jọ́ kan mẹ́ta akadu nǹkan kìnìún ẹ̀dáhùn káàkiri mẹ́mírù nǹkan ẹkùn ọmọírù sọ bọ́ ṣe rí nìyẹn wọ́n ni wàá kàdá <clears throat> bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn o bínkú lè fòlà sí iye nkáká gbogbo olóko mẹ́ta yòówù tó o bá rí kó o mú wa rọ́jú lù ròjáì lù ọ̀nùkù ọ̀nà ikọ̀ ẹ̀nẹ́bù gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fàáìlù ni wọ́n jẹ fàáìlù ni wọ́n jẹ. àyìn ẹ̀kọ́ mọ́ àná ẹ̀sà àrídáfótàwù kàmá tó lè hàkùlà wá sọ́fótà hàn. wọ́n ní wàá yíyẹ kún mu anẹ̀ta tọ́ba sí pé orúkọ ni abo ni fẹ́ẹ̀rí ń gbọ́ mi abo lorúkọ yẹn àrídáfíríkà hù háhá kódà kan má sì ká àmọ̀ ìbò tán bẹ́ẹ̀ ara bá fi sí ah, orúkọ tá a fẹ́ sọ di kékeré yẹn abo lorúkọ yẹn ẹgbẹ̀mẹ̀ abo ni orúkọ yẹn àrídáfùtàhù ha ó fi ha káàmọ̀rùbútọ̀ ni ha yẹn ọ̀sọ́díé ó fi síbẹ̀ ó fi sẹ́yìn rẹ̀ àmọ́ tó lè hákù gẹ́gẹ́ bá a ṣe máa fi ń lépa bá a láwọ́ wà sọ fún tàwù tó ọba fẹ́ ròyìn orúkọ tó jóbìnrin tí ò ní abo lára yẹn nínú nǹkan tó jóbìnrin tí ò lábo lára àpẹẹrẹ làfàfẹ́ mú wáyé ọ̀sọ́gẹ́rẹ́ náírà àlà ló wáyé rá àmọ́ mo ní ó fi hàn pé àmẹ́rù obìnrin ni ọ̀kàn ní àmì abo ni. ọba tí wọ́n fẹ́ sọ di tẹ̀síbírù ọ̀dà kàmọ̀rùbù tọ̀yọ̀ padà ọ̀sọ̀ pé náírà nù wáyé ra kan ẹ̀dírí. nínú nǹkan tó jóbìnrin tí ọ̀sán mi àbúlá rẹ̀ wọ́n ní dáàrú ilé ju wáyé ra tù. àmọ́ tẹ̀kúlù gẹ́gẹ́ bó ṣe pé tí wọ́n fẹ́ ròyìn iná ó fàbọ̀ ròyìn rẹ̀ iná rẹ̀ ń ni. hàmìyà bẹ́ẹ̀. ẹni fábó lẹ́fẹ́ ròyìn rẹ̀ ó fi hàn kúndùnrin ní náírù àwọn ará mi àbò tí ò sí lára rẹ̀ ọ́ dà padà àwọn bá ti sọ́ di kíni o àsìgírù fẹ́fẹ́ mi bá mi lọ díẹ̀ díẹ̀ ẹ́ tọ̀ akẹ́rẹ́ mi tún ni ọ̀sọ́gẹ̀rẹ̀ lè kẹdìrà fọkọ̀ lè kú dẹ́rọ́ àmọ́ ló kẹdìrọ̀ tó ń kẹ́bí dáhùn. ẹ̀ẹ́dá kò tí àwọn náà ń lérè èdè wọ́n ní ọ̀dà sọ kídírù ìpè ní kò dẹ́yà látù port àsóbìnrin ní port àmọ́ tẹ̀kúlù kídírà tó ń tẹ̀díra bó ṣe máa fi port nílá ó fi àmì obìnrin sí. ẹ má jàgbé bẹ́ẹ̀ náà ní yẹ́dù bẹ́ẹ̀ náà ní áyínù ẹ mọ̀ pábó ni wọ́n àwọn tó bá ti dórí kẹ́ yàrá méjì àgbo ni wọ́n kò fi hàn pé áyínù òun yá inẹ́tù ló pè kò tẹ̀lé bẹ́ẹ̀ ọba jẹ́ ozonu òzẹ́ inẹ́tù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó bá jẹ́ ríjìlù ròjà ilátù gbogbo tó bá ti jẹ́ méjì méjì àbò ni wọ́n bọ̀. wọ́n ní bákan náà èyí tẹ̀yìn wá wí ní òun ni wọ́n sọ́gìrì ní bàbá fọkùnrin bọ̀ wáyé bọ̀ ọ̀nà bọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ohun tàbọ̀ nù yà é ọ̀yà. Ànàbọ̀ ń sọ lárúta ọ̀nà wáyé. Ó ní wọ́n sọ́jú ìlú bábà tó bá jẹ́ báàbù lọ fún ìfòdì kéke. Bọ̀ nínú ọ̀nà wọ́n pè ní Bùwáìbù Adiri. Àléébù yẹn máa di wáwù Adiri Bùwáìbù. Wọ́n nẹ́ẹ̀bù nẹ́ẹ̀bù òun ní kílékílé yìí. Èyí tó máa fi ń tẹ ẹran mọ́lẹ̀ yẹn. Ìyá ọ̀gàn yẹn. Àwọn ẹgbẹ́ wọn bá fi gbẹ́rẹ̀ mú ẹran kan jẹ̀jẹ̀ àwọn àjẹ tọ́kí náà ló fi gbámú látàgbákò kò síbi tí wọ́n kọ̀ jáde mọ́ mọ́rì síbẹ̀ ni àárẹ̀ kan màríyámù ọmọ mi ní bẹ́ẹ̀ ni ọ̀wọ̀n mẹ́ẹ̀bù ọ̀gàn ní sọ̀gàrìtà hù ọba sọ àwọn ọdún kékeré ó pè ní nùwéébù nùwéébù ẹni gbogbo àwọn kiri ní ìmọ̀lẹ́ ọ wọn ni lè á nẹ́ bá bá jàmọ́ àbúwábú ọ̀nàbù àṣèlú jamọ́ ẹ̀hí àyàbù. ó nílẹ̀ ánìyàbà wọ́n ní sí báàbù ń tẹ̀ jámù rẹ̀ ní àbúwábù ìdí ta fi ló wà fóun nìyẹn ẹ gbọ́rọ̀ mi yé báàbù jámù rẹ̀ jẹ́ àbúwábù nítorí ẹ̀ nígbà tá a fẹ́ mú tẹ̀sí kí rù wá àpè ní bùwáyé bù wo náà lálọ́ nígbà mi lọ díẹ̀díẹ̀ bọ̀ nẹ́ẹ̀bù nẹ́ẹ̀bù ń tiẹ̀ jámù ń tiẹ̀ ni àyábù ìdí nìyẹn bá fi pè ní nìyẹ́bù. ẹ bá mi lọ wẹ́rẹ́wẹ́rẹ́ pọ̀ àti ẹ bọ́ sí ibi òsùn ọ̀kejì o bí ẹ kọ òsùn ọ̀kejì nọ́mbà tù. fọ̀ àyè nílò òsùn ọ̀kejì nù òsùn ọ̀tí kẹsìkì rò ní àyè nílò ọjọ́ lẹ́tà mélòó ni ẹ lẹ́tà márùn-ún àyè nílò fòáì nílò báàbù kejì yẹn la fẹ́ mú báyìí wọ́n fáyìn lọ tasukirun hù ayé nílò akọ́lé yìí bí rọ́ọ̀hì lè ro wáyé hìlò. ó ní ọ̀fáyìn lò ní bọ́bá jẹ́ fáyìn lò tẹ̀sígìrù tẹ̀ ní fọ ayé ẹyin lò àtìrí fọ ayé ẹyin lò ẹ̀ka ò lè hẹ́m gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tí wọ́n bá sọ pé rọ́ọ̀jì ní ẹni fẹsẹ̀ rìn ẹ̀fẹ̀ ní rúwa ìjì lò olùfẹsẹ̀ rìn ó sì jẹ́ rọ́ọ̀hì lò náà ní ó tààfù rúwa ìhì lò olùfẹsẹ̀ rìn kékeré olùtààfù kékeré ọ̀sán kejì láti má pẹ̀rẹ̀ tiẹ̀ mẹ́wàá yẹn ọ̀yà tọ́ọ́lì bù nǹkan kí ni tẹ̀sígìrù rẹ̀ ìtàbí lóhùn tọ́líbù akẹ́kọ̀ọ́ tùwáyé líbù tùwáyé líbù ìjìnlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yà tó ń fún mi lápẹ̀rẹ̀ mi álímù nǹkan ọ̀wáyé límù ẹ̀ má tètè sọ̀rọ̀ ẹ̀kẹ́ni tó ni ẹ̀yà kẹ́ni tó ni lẹ tó ń lẹ fẹ́ wí ẹ̀ mọ fáìlù rẹpẹtẹ ni ẹ máa wí fáìlù rẹpẹtẹ wá ẹwà ọ ẹwà ada ala ó ní wàá yín tẹ́jú tì mí bá dé sàánì hí alif fàkìlébóhó fàákìlébóhó àgbàdá wọlá tàkìf mí bá dé sàánì hí fàkìlébóhó mẹ́ta dáadáa. Hmm, ọlọ́run wọ́n ní ṣe yín jákujàku báyìí wọ́n ní wáyé ń tẹ́jìdì ní báàdì kà níhì tó bá rí lẹ́yìn lẹ́tà kejì ọ̀bára lè fún bẹ́ẹ̀ a lè àkìlébùhù àbàdán àkìlébùhù àbàdán wọ́n láti kí àkìlébùhù àbàdán á pààrọ̀ rẹ̀ láéláé kò chéǹjì àléfù yẹn láéláé wọlé atẹ́kìf ọ̀rọ̀ adó kankan o kí ló chéǹjì ẹ̀ sí ó chéǹjì ẹ̀ sí ya òun ló fẹ́ mú wáyé ẹ̀kọ́ ló ká mọ̀gòzáyé lè ń zabáṣú ìkàmọ́dún náà ní rìn bèè sámáṣú. Thank you mìíràn lè he sàmà tó ó fi hàn pé ó ti bẹ̀rẹ̀ ẹ̀ kí lórúkọ rẹ̀ òṣùwọ̀n kẹta àlùwàsùn òsùnálé òṣùwọ̀n ẹlẹ́ẹ̀kẹta fòáyé fòáyé àìlù fòáyé àìlù lẹ́tà mélòó lẹ́tà mẹ́fà fòáyé ìlú ó ní ọ sọ pé ẹ̀kúlù kámúgòsí ìjìnlẹ̀ gazalu nípìnlẹ̀ rẹ̀ gazalu gozayilu ní gazal ẹ̀gbọ́n gazalu rí ẹ̀gbin kámúgòsí ìjìnlẹ̀ gazalu fẹ́rí kọ́lẹ́fù nípìnlẹ̀ yìí zayin gazalu wọ́n wá di gozayilu ẹ̀gbọ́n ẹ̀ka wí ni pé gozayilu àwa padà kiri ìyá sunkún yẹbọnú ìyá ọwọ adisaba àwọn akpẹ ní gòzá yélo látara gazali ẹgbẹ gazali rí lẹgbin tẹkúlù kẹmú gòzá yéle àwọn máa sọ pé mélòó mélòó ni egbin gabatu tí mo ti dúnbú kẹmú dùnà ìní rè dínẹrù nìyí dínẹrù àsìgírù rẹ ní dùnà ìní rù ẹgbọwọ yín ló ní yìí mo máa rí nǹkan lọ́wọ́ yìí dínẹrù ẹ wá sàmù kẹkẹ rárá tẹsíkìrù rẹ ní kíni o dùnàìníìrù dùnàìníìrì mélòó mélòó ni dínẹ́rù yìí sàmáàtù tí mo ti fi sànú àwọn èèyàn kí ni mo pe orúkọ tó tóbi fún gùzáyìí jazalo kí lórúkọ tó tóbi fún dùnàìníìrù dínẹ́rù mo tún máa fẹ́ lò náà nìyẹn ẹ̀yin lẹ́mọ̀ yòókù. wọ́n ní ọ̀kúlé sọ́ra yìí xìyẹ̀nà lè sáré xana kama ẹ̀kúlò fẹ́lẹ̀ jama in sara xìyẹ̀nà lè xìyẹ̀nà. ẹ̀kúlò fẹ́lẹ̀ jama in sara xìyẹ̀nà lè xìyẹ̀nà. ọlọ́run máa sọ́kùn sọ́ra yìí xìyẹ̀n ní sarxaan wọ́n ní wọ́n máa ń kàn kàn kàn ní sarxaan. ẹ̀kúlò fẹ́lẹ̀ jama in ẹ̀yẹ́ wọ́n ti pé tọ́ bá fẹ́ wí jama. máa pè ní sarahil àwọn òkòkò tí wọ́n fi ṣe ọgbà tí wọ́n fi síbi ọgbà wọ́n yẹ pé sarhan ẹni bá ń sọ alif yẹn di yá so àìhìl ẹtìrí so àìhìlù òsàn kíkẹ́ yẹn náà ni gbogbo eléyàn wà lábẹ́ rẹ̀ o. قل ولا تغير في عثيمان الألف ولا سكيران الذي لا ينصرف wàlá tó ga yẹrù à Adé ah! wọ̀lá tó ga yẹrù, ó ti tẹwàá rí ní ìkéjì rẹ̀ ọ. Ní ọ̀sẹ̀ ìmọ́ náà alif, alifu ti mẹ́bí ọ̀sẹ̀mọ́nù ni, ọ gbẹ́lọ yí kó. Wọ́n bá fẹ́ sọ ti tẹ̀sí alifu yẹn máa dó bẹ̀rẹ̀ báyìí ló fi já sí pé afọ àwọn àgbà tí wọ́n ń pè ní nǹkan ìní àmọ́ yín lè kọ́ ni o láàyò pọ̀ sọ àlẹ́ nígbà ẹ̀kọ́ ohun tó lálàáfíà rẹ̀ ká sọ pé nǹkan ìmọ̀ ọ̀dùn lẹ́ni tí bàbá wa àfa wa àgbà gan ọlọ́run kọ́ bá ní tẹ́ wọn wọ́n pè wọ́n ní à ń ka tíra àwọn lọ́wọ́ láàárọ̀ nìyí wọ́n pè wọ́n ní Muhammad Salih bin Usaimin Usaimin nìyẹn a kàn gbọ́ pé wọ́n wí bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ kàfiwé rẹ̀ o nígbà ẹ̀kọ́ ohun tó sọ híhù ni ká sọ pé tó wà wárè tó sàn mo ní ká pè ní ọ̀fà ìyẹ̀ máa nù. ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ náà ni sàlìmọ́ọ́nù kí ló yẹ káwí sùlàì ibẹ̀ wọ́n ti mú sùlàì wọn. sàlìmọ́ọ́nù tẹ́ ẹ máa ń wí sàlìmọ́ọ́nù àsìkírù rẹ̀ ní sùlàì mọ́ọ́nù ẹ̀ fọ́gbìn lọ́pọ̀ lọ́rọ̀ tí ń sọ yìí alimọ́ọ̀nù láńlá ni ìlú kékeré rẹ̀ ní kí ni ó sólàì mọ́ọ̀nù bẹ́ẹ̀ náà lọ ẹ̀ka ti rí bí ọ̀sùnmọ́ọ̀nù ẹ̀ka sọ pé ọ̀sùnmọ́ọ̀nù káwá ní ọ̀sàìmọ́ọ̀nù wọ́n lá sùkẹ̀rọ̀ ọ̀nẹ́ bẹ́ẹ̀ náà ni sùkẹ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ به سداسيات أفقه ما ذكر أفقه ما ذكر ó ní bẹ́ẹ̀ náà ni زعيفران زعيفران wọ́n ní bó ṣe wúyẹn náà ni láti bí safarat ẹ̀tì safarat ti máa ń yẹ́lò báyìí àṣẹ bí ìròyìn sí o bìí sùdásíyàtú wọ́n ti pẹ̀lú lè àwọn onílẹ́ta mẹ́fà yẹn lọ máa jẹ́ mẹ́ta mẹ́fà ni wọ́n fáfá máa zókè ó ó ní kó ṣe kíni o kọ́ gbàgbọ́ yìí nǹkan tá à ń sọ fún ọ o. wọ́n ń dodo yìí náà lè máa tó fi máa ka ní ọdún ìrìn àṣọ lè ṣe pátáyà òun dámọ́n tọ̀sí. máa tó fi máa ka lọ́lọ́ ọdún ìrìn àṣọ lè ṣe pátáyà òun dámọ́n tọ̀sí. ó ní wọ́n ń بقدا خلال محذوف منتهى دانو ما كان حذف منتهى كده بقدا aha kiri kan kó nù ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a ha dànù yẹn ìwọ fi kú nínú asúlì yìí tó bá yẹ pínú ìpìlẹ̀ yẹn ni wọ́n ti ha kiri yẹn ní ìdànù àyà ó ní àwọn nǹkanṣu kiri yẹn fi dọgba um, um, ha. ọ̀ṣàtò ẹ̀ńsọ̀ gàrùkà ha ṣùwáyéha wọ́n ní kápá olè yìí bí ọ̀rọ̀ wọn tí wọ́n máa ń sọ báyìí fi ṣàpàtù ṣàpàtù ètè ni wọ́n ń pè bẹ́ẹ̀ ètè ẹ̀yọ̀ kan báyìí. ìdí ṣàfà tọ́ba ti di pàṣẹ mú kí wọ́n báyìí. ẹgbẹ́ mú tẹ̀síkìrù wa ó wí pé àyàn bẹ́ẹ̀ o ṣùfáyéha ìdí bẹ́ẹ̀ ṣùfáyéha ṣùfáìhàtù wọ́n ṣáàtù bẹ́ẹ̀ náà ni ṣáàtù àgùntàn ọba fẹ́ sọ ní kékeré kí ló gbé o ṣùwáìhàtù ṣùwáìhàtù ẹ wọ́rọ̀ abu nísì abu abọ́n ayọ́kọ́ bí wàá ẹ̀ sọ̀rọ̀ tó lè ní sèmìnì kan lẹ́ni máa ń sọ̀rọ̀ ni ẹ bá fẹ́ sọ di tẹ̀síìrù ọ̀sán wá òyìn ọ̀dá wá òyìn padà tó ti mọ́ mi ọ̀ wá fún wá òyìn ni ó pè ní ó sì òbẹ́ wọ́n sórí bí òsì pé ọ̀ wá sẹ̀ sọ di òbá yù ẹni tó bá ń pè ní òbá yù tẹ̀síkìrù abòní ìgbọ́lẹ̀ kẹsì abòní afẹ́ sọ di tẹ̀síkìrù ikọ́ sínú ìwé yín ẹ́ náà wọ́n máa forí jẹ̀yàn ọmọ yìí abòní wọ́n fẹ́ sọ di tẹ̀síkìrù mo sọ fún wa pé irun tá a hadà ní àdá padà ẹ wàá sọ pé ògbà yìí wón ògbà yìí wón. lábáwò yẹn wà fún wa ò dúnmọ̀ ní parikéwù tí wọ́n wí bá ṣe wí ní láéláé ẹ wàá sọ wá òun torí ohun tó lè lọ pẹ̀lú yá náà ni yá ẹ sọ wá òun di yá ọyẹ tún ṣe ń ẹ sọ òbá yìí yón ẹ kọ́kọ́ kọ́ bẹ́ẹ̀ òbá yìí yón ìgbésẹ̀ kẹta nìyẹn àwọn òfin òbẹ́ yín ń bọ̀ wàhálà ò lélẹ̀ àwa kì í yá àkàbọ̀nù yá mi àwa di òbá ìjọ ni. ìdílé sẹ́ni máa ṣe yẹn ẹ máa ń gbọ́ òbá yìí òbá yìí òkè gbèrò ààbò ni. ọ̀bọ̀n ti bẹ́ẹ̀ ọ̀ mẹ́kì fòfó náà ọ̀nà tẹ́kì insha Allahu سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك